community onígbé àtẹ̀bíyẹ ó ní í ṣe pẹ̀lú kéèyàn náwó haram bí kọ́lọ́ máa fi owó mu ọtí àbí kọ́ máa fi owó ta tẹ́tẹ́ àbí kọ́ máa fowó ṣe sìnà so tẹ̀bíyẹ rẹ̀ lélẹ́yìn pẹ̀lú ìtumọ̀ sókè yìí a rí ó ní ìtumọ̀ tó kún fọ́fọ́ ju àtẹ̀bíyẹ lọ torí tẹ̀bíyẹ ò ní wáyé àyàfi níbi ìkàtọ́jẹ́ sifatu laakil onga ni ìpìlẹ̀ asafa yẹni pé kí làákẹ́ yẹn ó dọ̀ kọ́mọ̀dé làákẹ́ yẹn àti pé ẹni tí bá ń náwó nínàkúnà yálà orílẹ̀-èdè ni àbí individual ni àbí àkójọpọ̀ kan ni ní à ń náwó bí ó sì yẹ kí wọ́n ná ìta kakọ́ni pé sifatu laakil wà fún ti asrafa innahu la yuhibbu al-musrifin ọlọ́run bá wa subhanahu wa ta'ala sọ nínú àyà yìí pé tábà fẹ́ lọ sí mọ́sálásí ká má lọ nílọ ti dọ̀tí ìlọ tó ṣe pé àwọn èèyàn ò ní lè wà lẹ́gbẹ̀ẹ́ wa ń gbà bá fẹ́ kírun àbí tábà wà lẹ́gbẹ̀ẹ́ wa ti ń kírun wọn kórìíra pẹ̀lú ẹ̀ látara sọ èyí tí lọ tọ́lọ́ ọba ń sọ nípa àwọn tí ó jẹ́ ìbádùn rẹ̀ ní ti pàápàá àwọn ẹrúsìn rẹ̀ ní gbogbo èèyàn ló jẹ́ ẹrúsìn ọlọ́ọ̀ba ṣùgbọ́n ẹrúsìn ti pàápàá tí ń sọ̀rọ̀ yìí wọn òun náà là ẹrúsìn rẹ̀ tó jẹ́ ọmọ gidi tó jẹ́ ọmọlúwàbí èèyàn so ó lẹ́yìn tó ṣe pé والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما إن كان ṣe kì í ṣe pò nìkan la ní ní nàìjíríà la dìbẹ́ẹ̀lì lori, àdìbẹ́ẹ̀lì lórí ńgbà tí ó sì ni market lágbàáyé dípò owó yìí ni dipo kí ọjà sí pé owó yìí ká ná bó ti tó àti bó ṣe yẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà níjọba ńgbà náà wọ́n ná nínà gbèsè ọkàn mi pé bọ́bá kúkú délẹ̀ mo ti ṣe kiri mo ti kó tèmi so ọlọ́ọ̀bá ó pe àkíyèsí wa sí orí ilé yìí nínú Suratul ayé ẹlẹ́kẹfà ọlọ́run bá sọ pé wala ta'kuluha israfan wa bidaran an yakbaru nígbà tí Secondly, káàkiri so yóò lọ wọ owó lọ́nàkọ́nà ẹlòmíì tí ọba tún bẹ̀rù ọlọ́run nínú wọn yóò jà sí pé gbogbo ọ̀nà láti lè fi rí nǹkan yìí èyí ó sì kiri o yálà ọ̀nà haramu ni o àbí ọ̀nà halali ni o so lára àwọn nǹkan tó jà sí pé ọmọ ń ṣokùnfà kéèyàn ọ̀nà ìlà pàlélẹ̀ yẹni pé kéèyàn máa kọ́pì àwọn èèyàn ọlọ́run bá pe àkíyèsí wọn síbi eléyìí náà nínú suratu Shu'ara àyà one fifty one nígbà tí anabi Salih tó ń bá àwọn èèyàn rẹ̀ sọ̀rọ̀ المسرفين الذين يفسدون في الأرض ولا يصلحون so ẹ má tẹ̀lé ẹ má fọ́lọ́ ẹ má kọ́pì àwọn àlámọ̀rí àwọn èèyàn tó ṣe pé al-musrifin àwọn tí a máa kọjá àlà tí a máa kọjá àlà níbi gbogbo nǹkan níbi ìkọjá àlà nípa àlámọ̀rí ẹ̀sìn ọlọ́ọ̀bá ni o àbí ìkọjá àlà nípa ìnákùlà so ẹ má kó sí wọn so ẹ má kó sí àwọn èèyàn ó máa tó fi já sí pé ìyá lè lọ síbi. Uh, padà sọ kí ni àwọn ọ̀nà àbáyọ tọ́já sí pé èèyàn ò fi mọ̀ kọ̀dá kéèyàn ní làápà ṣùgbọ́n tí ó sì tún máa kó sínú rẹ̀ òun ni kówó látara wípé èmi náà sáfẹ́ hàn so yóò wá máa ń nana gbà fún lórin àti pé ẹ pa tíbù rẹ̀ fún wa tó débi kan kí wọ́n lè gbà lágbáyà tó ti ó tó ti dé ó ti ṣe bí ó ṣe máa ṣe lára rẹ̀ ó ní. náà máa fún ọ so irú ẹni bẹ́ẹ̀ yóò mọ̀ sí kiri o yóò mọ̀ nínú àgbà ìyẹn sì kọ́ mọ̀ lọ́dọ̀ àwọn òbí èyí tó sí pé bọ́ rí léyìí kódà kó ní asọ́ka tó da ọ̀ ìpọ́sà ti rí lọ́dọ̀ ẹlòmíì yẹn so yóò tún fẹ́ sí kí ni yóò tún fẹ́ ra irú ẹ̀ yóò ti gbà yí òun ní ètò bẹ́tà ìyẹn so kí wàá ní ọ̀nà àbáyọ fún irú nǹkan yìí pẹ̀lú pé ọjọ́ ti lọ sókè nípa àwọn okùnfà yẹn tán ìpè wá sí òní pé ká ronú ìyẹn ló sì ga jù nínú gbogbo tá a sọ lọ yẹn lóporó ìgbà tí èèyàn bá ti ní kankan lọ́wọ́ ẹ pé yorùbá náà máa ń sọ báyìí pé mi parí òwe yẹn pé ó ní sẹ́rí ọ̀la má rí bẹ́ẹ̀ òun ni lágbẹ́já fi máa ṣe kíni o ní fi máa ṣe kíni ọdọọdún ayọ̀nà so kéèyàn máa ronú pé tó o bá ní kankan lọ́wọ́ nísìnyí ọ̀ọ́mà ilé tí ó mọ̀ọ́lá ẹ ti bá ń ronú eléyìí kò ní nínú apá yóò sì ní plan fún ọjọ́ iwájú so yẹnu yẹ quran tẹ́kì sí nínú suratul isra aya twenty nine ọlọ́ba sọ pé wala taj'al yadaka maqbulatan ila unuqik wala tabsutha kullal bast fataq'uda maluman mahsura má tẹ́wọ́ rẹ lẹ́gbẹ̀ẹ́ gbẹdẹmukẹ́ fáwọn èèyàn kọ́ ẹgbẹ́ gbogbo ntọ́ ọba ní lọ́ọ̀mà náà wọ́n sì yà á hún torí pé tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ ọ́ padà di ẹni èbú àti ọ̀sẹ̀ rí lágbájá òsì ní owó gan níjọ́ ń wo so wọ́n padà á máa bù padà di ẹni ẹni tó ṣe pé yóò wà máa banújẹ́ ibẹ̀ èmi tó ṣe pé mi ò lé mi ò mi ò lọ sọ́dọ̀ èèyàn láti tọrọ rí ọ̀hádẹ tí ń ṣe fáin bara àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ìmọ̀ ronú nípa ọjọ́ iwájú àti plan tó jíngèrè so ọmọ jẹ́ kéèyàn ó jìnnà sí iná àpà bákan náà lára ọ̀nà àbáyọ onílẹ̀ ọmọ ìgbé ẹni tí ń nà lápá ọlọ́ọ̀bọ̀ nífẹ̀ẹ́ sírò ẹni bẹ́ẹ̀ so ìbínú ọlọ́ọ̀lì yẹn ń fà so látara bẹ́ẹ̀ kí ló fà á ọlọ́ọ̀bá sọ nínú ayàtà mẹ́ńṣà láìpẹ́ yìí nínú suratul A'raf pé ọlọ́ọ̀bá ò nífẹ̀ẹ́ sí àwọn tó sì kéde o ti iná náà gbà bákan náà lára rẹ̀ ní pé kéèyàn ronú pé gbogbo téèyàn bá ná ní sẹ̀mí ayé yìí kì í sì pọ́ náà ó ti lọ nìyẹn yóò jẹjọ́ rẹ̀ tọ́ba dé ọjọ́ gbìndé àkèyàmà lára ń